والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى a máa àkámọ̀ lẹ́bẹ̀ ìdájọ́ ìjẹ́jẹ́ àbí ìlérí ìjẹ́jẹ́ àbí ìlérí Fáńpẹ̀ ní Amẹ́rin, tí ni ìdájọ́ ẹ̀kọ́? lẹ́gbẹ̀ẹ́ bá fi ṣàlàyé ìdájọ́ ìgbóra tó láàbọ̀ sí ìjẹ́jẹ́ torí pé wọ́n sún mọ́ra wọn bákan náà wọ́n jọ ara wọn anẹ́sẹ̀rú ọjọ́ mọ́sí àrí lẹ́zàrọ̀ ẹni alẹ́ ní ànábìrù wọ́n ní bárọ̀ kéje yáhùn tó rú àbí yáhùn tó rú yẹtọ́ wa ń sàlàyé nínú èdè ẹni tó bá wá búra àbí ẹni tó jẹ́jẹ́ oníṣẹ́ náà tó ṣùgbọ́n ní ọba rò fún ojẹ́jẹ́ ìtumọ̀ ẹ̀ pé ní àwòjábùtù alàánà fi ṣe án àmúyàkùn wá jìbà àláyé ní tí èso ọ̀nà yẹn fún mi mo bá làbọ̀rọ̀ àmì lọ́rùn pé ó dọ̀rọ̀ yẹn. ọ̀ṣẹ́rẹ̀ àánú ẹnu ṣẹ̀rí ìtànkùfẹ́ وإلزام مكلف مختار نفسه لله تعالى شيئا غير لازم بأصل الشرع oníkẹ́ni tí ó ti dàgbà káàkiri ṣùgbọ́n lọ́rùn ẹni tó ti bàlágà mọ̀kárí tí wọ́n ti tó láṣẹ ẹ̀bẹ́ kó finú fẹ́dọ̀ sí náà ní ẹni tó ti dàgbà tó ti bàlágà tí wọ́n tú láti ẹ̀ tó wá mú fẹ́dọ̀ sí ìlìfàámù lẹ́sàwó ìlà tó la nǹkan bọ́ra rẹ̀ lọ́rùn orí ìtọ́lọ́ pọ́ wọ́n ṣe nǹkan jẹ́ pẹ́pẹ́ nǹkan yẹn bẹ́ẹ̀rọ̀ láàfin ní ìdí àfìṣẹ́rẹ̀ nínú ìṣẹ̀rẹ̀ àga kìí ṣe kí ni tẹ́lẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀yìn òun bá gbẹ̀jẹ̀ ó lérí pé òun sọ nǹkan báyìí lọ́rọ̀ ẹ̀yẹ fún ara wọn àbó wọn ṣe nǹkan báyìí. bìkó lè kọ́ lè yẹ tó lọ àlè pẹ̀lú gbogbo gbólóhùn tó bá ti ń tọ́ka sí alọ́kànnà ní káfíń lè ìbáradá sí ọ̀yẹ̀sí fún àpẹjẹ pé kékeré ni tó bá lágọ̀ọ́ra rẹ̀ lọ́nà pé ìjọsìn kan òun ó sì wọn lọ́lá ayọ́fẹ́ ìjẹ́jẹ́ nínú tí ó pèsè rẹ̀ ní kíni ní kíni ẹni tí ó yóò jẹ́ tó ti bàlágà tó dàgbà àná ìkejì tí wọ́n jẹ́ nípa ìkẹta ìkẹta ìyẹn ní í ṣe pẹ̀lú tó làbọ̀ra rẹ̀ lẹ́nu kí ìyẹn ó ní í ṣe pẹ̀lú tó làbọ̀ra rẹ̀ lẹ́nu kí ni. Kí ẹ e, fọ́nrán yẹn nípínlẹ̀ tí ẹ bá ní mo jẹ́ ẹ̀jẹ̀ fọ́nà pé kí irun ṣá ọjẹ́ bí ọ̀sẹ̀ ní kí irun ṣá ìtẹ́lẹ̀ ṣe pọ́nrán yẹn nìyẹn kan tó láàbọ̀ ìlọrun ọlọ́run gẹ́gẹ́ ti ṣe kí ni ti láàbọ̀ ìlọrun àìpé yẹn ní jẹjẹ ó tún kú kọ́ ó tún kú kẹ́tù mi pé ó tún gbọ́ sí pé ẹ́ kí ni ó sọ pẹ̀lú gbogbo gbólóhùn tó bá ti ń tọ́ka sí bùrá lágbègbè ìgbà àkùnfẹ́ ìfẹ́ gbọ́rọ̀ márùn-ún ọlọ́run tí ẹ ti dìbò fagbọ́ ẹgbẹ́ yẹn ti jẹ́jẹ́ ẹ̀sùnmọ́ ní gbogbo olùtó tó kàfi bọ̀rọ̀ ìbúra tọ́lọ̀ fún àì jẹ́jẹ́ wọ́n fẹ́ gbọ́ ẹ̀ márùn kéèrè jẹ́jẹ́ ẹgbẹ́ ni a jẹ́ pé àákàkún ìjẹ́jẹ́ bóde ń ṣe sọ. ó ní wọ́n bùra ọ̀tọ́ wọn ní wàláyé ó ti jẹ́ pé ìbùra yẹn ó wọ́n ló so mọ́ra wọn ìbéèrè pé ah, mo lé rí níwájú ọba tó dá mo lé kí ni mo lé rí sáfẹ́ pé ní jẹjẹ tó tó yìí lé rí mo jẹjẹ mo lé rí níwájú ọba tó dá mi tọ́tí wá ní màá gbá yẹn márùn kọlọ tí ò bá gbà máa tún lè pe ní gbẹ̀gbọ́n mo lé rí mo pinnu fọba tó dá pé ṣe báyìí ìyẹn ti ń tú ìlérí ti ń tú ìjẹjẹ àìgbàwọn kẹta gbọ́dọ̀ dín ara rẹ̀ ni pé ẹni tí ó sì jẹ́jẹ́ ó ti bàlágà rírọ ọmọ kékeré yìí tó wá ní mo jẹ́jẹ́ tó wájú ọlọ́run mo lé rí tó wájú ọlọ́run hmm, bí àbá rẹ̀ ti ṣe rí lójú rẹ̀ ní mo jẹ́jẹ́ tó wájú ọlọ́run ní bá pàṣẹ fáàmù <laughs> òun lè kó bí jẹnẹrétọ̀ ọmọ ṣáláṣí tọrọ wa gba rìsọ́ọ̀tì arákùnrin ìjẹ́jẹ́ rẹ̀ jọ sí ń kọ́ ọ̀rọ̀ ẹni nígbà kẹrù sí ń tèmi nì tí wọ́n fi ké ní kò sí kíni tó gbọ́. abẹ́ni tí àyàn yọ̀ kan sí ẹni ó yà fi jẹ́jẹ́ kan tó bá jẹ́jẹ́ bóyá olóṣèlú ni tó bá wọlé ẹlẹ́sẹ̀ wọ́n ra mọ́tò gbogbo àtàwọn àwájú rẹ̀ tó gbé bọ̀ sí lọ́rùn mo lé ní tíwájú ọlọ́run mo jẹ́jẹ́ tíwájú ọlọ́run pé àwọn dòǹgárì kan wájú mi ó ṣe báyìí fún ọ ló bá fi gbélé ẹ̀rọ bá tẹ̀lé ló bá wọlé tòótọ́ ẹ̀ka wọlé tẹ̀lé oríṣiríṣi ló bá ti dé wọlé ẹlòmíràn jẹ́jẹ́ tí ò ní lé mú sẹ́ àbí wọ́n ti ọwọ́ nǹkan náà tó ẹkọ jẹjẹ tó fi inú fẹdọ ìjẹjẹ tó yàn lùmọ tó bá fún ẹ lọ́rùn tó láàtì tọmọ tó lè ṣe é léṣe tọyọ tí ẹ wọn náà ń fún ẹ lọ́rùn pani tó ti pé àìléyìn tó tọ́ lè ṣe o àmọ́ mú bọ dání wọn ni ọlẹ́rí síwájú ọlọ́run wọn ní lè ṣe ẹ bá lérí yẹn àní kàkún lórí pé òfin inú fẹdọ tí wọn tó láti rẹ bákan náà ẹ̀kẹta onígbé ní tó yẹn ó jẹjẹ rẹ̀ síwájú ọlọ́run kò ní jẹ́ nǹkan tó yẹ pé ọ̀ràn yẹn ní ní ìpínlẹ̀ ẹ̀kẹrin kéré gbogbo tí ìbára gbogbo ẹni báyìí ló ti jẹjẹ yóò ní gbólóhùn tí yóò sọ láti mọ ẹgbẹ́ eléyìí ti lérí síwájú ọlọ́run tani kàmẹ́rẹ́ ní bàtí ká tí ó tó bàtí tó yìí àbúmọ̀tìmọ̀ iná àkọ́kọ́ ẹni tí ó jẹjẹ ọ̀dẹ tó bàlágà ẹ ti fún àwọn ará ẹ̀yìn àgbọ̀rọ̀ jẹ́ nípa ẹ̀yìn kọlá bí lọ rí Thank you ok ṣé ẹ̀sùn tó sọ́sọ́ ni ok ẹgbọ̀rọ̀ jẹ́ nípa ẹ̀mà tírì ètò gbẹ̀yìn lè ń sọ yẹn mọ́nà abrahaman ẹlẹ́kẹta ọ̀rọ̀ jẹ́ tó bàlágà sàwábù rẹ̀ fàákì ó ti bàlágà máa jẹ́ ń pa òsì pínlẹ̀ kìíní ẹnu ẹ̀sìn no no no no no no mo ṣe kẹrin àwọn ẹnu ẹ̀sìn ìpínlẹ̀ ilé wa ẹni tó bá lọ gbà rẹ̀ táwa náà ẹ̀sìn òkúmọ̀jọ ọ̀nà ẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́ni ó ní gbóná ìta àgbọ̀ ipa ẹni jẹ́ ilé ìpín múlẹ̀ ni àbí ó ti ń ó ti lérí ó ti ń jẹ́jẹ́ fọ́nà bá ní àyíwá wọ́n ní wà násírù mọ̀sírù ẹni násírù ní fúnlẹ̀ mọ̀sírù ní tá àfẹ́ ni wàlọ́ ìbáadà sàbúrà kò jẹ́ pé ìbáadà ní ẹfẹ́ sí ìbí àwọn ìpínlẹ̀ ló fẹ́ gbà àfẹ́ báyìí wà wọ́n gbà pàrọ̀ oníkọ́mọ́ náà jẹ́jẹ́ tí wọ́n gbọ́ lọ ìtọ́nù òsì lọ́rùn èèyàn fúnra ẹ̀ ọ̀rọ̀ sí lọ́rùn ẹ̀ tó bá lágbára àti sínú ńkọ́ ọ̀pọ̀ la ọ̀rọ̀ ń bọ́rọ̀ ààrẹ lọ́rùn ẹ lágbàdé ẹ̀rí nǹkan tọ́lọ̀ ń tèrè ní tó lè kíni ó ṣe lọ́rùn èèyàn lé wa lójú sáàbà alágbára ọlọ́mọ ń gbé pé bẹ́ẹ̀ kókò lọ́rùn yẹn àbí kó gbé fúyẹ́ bọ̀dínátìrì tó bá ti lábọ̀ ọrùn wọ́n ti rúgbìn yín o ẹ̀pẹ́ tọ́lọ̀ làbọ̀ ẹlẹ́mọ̀ wa máa mọ̀ sí kíni ọ̀làbọ̀rà rẹ̀ nẹ́fi pé nẹ́fìrù o ẹ́ kíni ń ta akọni kódà bó ti jẹ́ bó ti jẹ́ bàdà yẹn ń wàlúwàfá òbí ìṣòro ti wájú ṣùgbọ́n ká wá mú iṣẹ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn rẹ̀ ọ̀nà ìyẹn ni. ká máa jẹ́ ìjẹ́kẹ́ la pè dájọ́ rẹ̀ pínlẹ̀ ọ̀kúrú ìta akọni tí ẹ bá tí wá jẹ́ yẹn kọ́ kó mú iṣẹ́ ìdíwájú èyí ní ẹ̀wọ̀n tó jẹ́ sí èdè wájú tẹ́lẹ̀ ìwọ lọ́wọ́ àwọn ọmọ di ṣáájú fún rẹ̀ wà náà tí rèé mùnà ákìtì sitatu aksam ani nasir sori jẹ́ alimuna akidu ta kà fún gẹ́gbà tó ní aliyeminu alimuna akida ta ti kà kọjá bí nasir alimuna akidu ta kà fún mẹ́fà ni alákọ̀ọ́kọ́ anasiru mutlak ṣe kẹsì nasiru kó julẹ̀ bẹ́ẹ̀ kó má lọ́mọ nǹkan ìlẹ́ aláyé anasiru ká mo jẹ́ ìjẹ́ síwájú ọlọ́wọ́ bá mi tó bá dákẹ́ wàlámù ìfàmì ṣe à kò bá sọ̀kẹ́rẹ́ tó ń ṣe mo jẹ́ ìjẹ́ mo lérí kó bá dákẹ́ àbíkó ní wọ̀dílẹ̀ aláyà nẹ́sẹ̀rú in fàáltù kábà a ó ti ti jẹ́jẹ́ lọ́rùn mi lórí mi tí bá lè ṣe báyìí tí wàá ní í ṣe kò sọ ayé pé yóò ṣe nǹkankan ó ti là ń kẹ́kẹ́ bọ́ láàrin lọ́rùn tí ó bá ti sí ni tí ó sọ́sà gbọ́dọ̀ ṣe kẹ́kẹ́ fàyè ìfàmù kàfárọ́ tó yẹ̀mí ni ẹni tí ó bá ṣe nǹkan mọ́ tó bá ti mọ̀ ń tán náà ìbúra àbìnà mọ̀ ń tán náà náà ẹ̀yìn ẹ̀wọ̀n hajj ọ̀rọ̀ ẹ̀rin tó bá lágbára rí ẹni tí ò bá lágbára hajj fún bọ́ tí ló ṣẹlẹ̀ sí ẹ́ kò sí kẹ̀kẹ́ nọ́ọ̀tìrù rèé tẹ́ tọ́nà yẹn kó hajj tó bá lágbára hajj yẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ ọgbọ́dọ̀ ọwọ́ rẹ̀ lọ torí pé ọ̀rẹ́ yẹn tí ó wà lágbára ju ìpẹ̀lẹ̀gẹ́ lọ lẹ́yìn tó ti lágbára yẹn lọ́rùn alákọ̀ọ́kọ́ àdínẹ́sìrì mọ́tílá ti yẹ lásán ẹlẹ́kẹ̀ẹ́jì nẹ́sìrì lajaj wọ̀lẹ́gàdù ìjẹ́jẹ́ tí máa ń gbà tí yẹn bá ń jà àbí wá ń bínú ọba ń faraya ìgbà tó ń bínú tó ń faraya lọ́ba ṣe jẹ ẹni ọwọ́ tààlé kò nẹ́sìrì bìṣàrtì yẹ́sùn domínì olùmọ́nìyàn awìlẹ̀ hamlẹ̀ àrẹ a ní eléyà máa wá pẹ̀lú mọ́jọ pé yẹn yóò tọ́dù mí olùmọ́ni kó jẹ́ jẹ́ pé nǹkan báyìí ojú ẹ̀tọ́ wájú ọlọ́pẹ́ báyìí rí ṣe mọ́ tí ó jẹ́ yẹ kó ní ṣe dáadáa fẹ́ tó ń bá jà mọ́ ni awìlẹ̀ hamlẹ̀ kó sọ وجد فيخير بين فعل ما نظر ما نظره وبين كفارة يمينه أني إذا أنت بعد يبرو جد ميجي لو شارع إما كم مشي أبكتو جد أنا كتا نظر فعل مباح نظر فعل مباح كي أجد يكون فاتن سودا أني لله علي أمولي سواجه نوبا أن ألبس ثوبي في أم واسومي wọ́n wà sọ́nù fàyùkáyàrù aidan bẹ́ẹ̀nà fi ní wà kàfàrà fìyẹ̀mí ni a lọ náà lọ́sẹ̀ ìjẹ́jẹ́ pẹ̀lú bá ti mọ́ tú ìfúra ìgbàtàbà lágbára rẹ̀ ó sì kàfàrà rẹ̀ ní ah, jẹ́jẹ́ tí náà pé wà sọ báyìí lòdì bá rọrùn tútù bá mú aṣọ yóò mọ̀ gbá kíni ọmọ ògbò tútù ọba lọ aṣọ mi lọ́yẹ̀ tí jẹ́jẹ́ ẹnibá kàmíjì ní ma kọ́ wa aṣọ àbí kí ọtún jẹ́jẹ́ kọ́ wa aṣọ àbí kọ́ ìṣẹ́ kàfàrọ̀ sákàdẹ̀ nẹ́sìrì mẹ́kúrú ìjẹ́jẹ́ tá a kọ̀ tàbí nẹ́sìrì tọ́lá mo jẹ́jẹ́ síwájú rẹ̀ ọlọ́run pé òun kọ̀yà alágbẹ́já àìsàn náà yìí ká fọ́rọ́ wà láàyè fàálù àìsàn ayò ká fẹ́rọ̀ afọ́nì afẹ́kẹ̀rọ ẹni bẹ́ẹ̀ kó sí ká fọ́rọ́ wà láàyè fàálù kó mẹ́sì tó sọ kàfà ọmọ lérí ni ọmọ lérí síwájú ọlọ́run ni ọmọ ti dọ̀rẹ́ lórí mi pé àníkọ̀yà alágbẹ́já ọlọ́mọdé jẹ́jẹ́ síwájú rẹ̀ tó kọ̀yà alágbẹ́já bí ó nǹkan tó dùn ní àni àmọ́kọ kàtúbùrà ni orí pé irú ìjẹ́jẹ́ ìjẹ́jẹ́ tó àkọ́ ni nátọ́rọ̀ ni màá síyà ẹ́ ìjẹ́jẹ́ kó òun pé èèyàn ṣẹ̀ kanátọ́rọ̀ kọ́tù àbúrò àwọn tó máa ń fàyàn pé àwọn jíjẹ́jẹ́ kó òun pa alágbẹ́já òun pa nínú àwọn èèyàn báyìí ní ó dá àgá ọlọ́ tí àwọn ìbá tó láyé ẹ̀ à kí ní kó gbọ́ ọ̀run mú àríwá ọ̀nà máa ń sọ ọ̀run lé òun tọ́ tí lọ ó péléré ìjẹ́ ìyẹ̀ burúkú máa fi ni ìwọ ni ọ̀ẹ̀káfíru kàfàrà tàyẹ̀mí ilé kí ló ló ṣe yóò tún ìjẹ́jẹ́ pẹ̀lú kàfàrà ìbúra bákanáà násìrò tàbárò násìrò pé ẹ̀fẹ́ ṣe dáadáa ìjẹ́jẹ́ pé mo fẹ́ ṣe dáadáa kàtọ̀ láti ká mo fẹ́ yìn nífìlà tó mo jẹ́jẹ́ pé ṣe báyìí ọ̀sán mo jẹ́jẹ́ mo lé nítorí àjọ náà pé gbáwẹ̀ because mi sàkọ́rọ̀ mi ilẹ̀ ọ̀la ìmúṣùlá kọ̀ pẹ̀lú kò mi fẹ́ fi súnmọ́ lọ tó fẹ́ sí jọ láti fi sí nǹkan mi èyí tẹ́ fẹ́ fi súnmọ́ lọ́wọ́ là ń sọ ohun àwọn ayélu alẹ́kọ̀ọ́ náà tọrọ bí ọ̀sọ́lẹ̀ ní ẹ̀mẹ́tì àbí kó fi ìjẹ́jẹ́ yẹn kọ́ pé mo jẹ́rìí síwájú rẹ̀ ọlọ́ tí bá wọ́n ní kọ́ńtrátì mo jẹ́jẹ́ mo lérí pé ṣe báyìí àwùdá fún ìnẹ́kẹ̀mà àbí a tọ́lọ̀ bá mú yà ikú àbí máa rẹ̀ ikú mo jẹ́jẹ́ síwájú rẹ̀ ọlọ́ pé ṣe báyìí an fayalizamuhu alwafa'u bihi dandan ni kí ó mú jẹ́jẹ́ ìfẹ́ ìfẹ́ wajada shartan nígbà tó bá ti rí condition ìmúṣọ àníjẹjẹ pé tọ́nà nílò ìgbà mẹ́fà ẹ̀hẹ́ ìta tún lẹ́fẹ́ bá àti ọ̀pẹ́ ìjọba ìlàfẹ́sẹ̀ ẹ̀kẹ́jì nígbà tá ń bínú tá ń jà kílé yóò lè ṣe lórí yẹn la ní ọ́fẹ́ láàrin kàmùsẹ̀ àti kàmùsẹ̀ ẹlẹ́kẹta mo bá èyí tó tọ́ nítorí kí ẹni máa mú garí máa mú jẹ́jẹ́ tó wájú ọlọ́run ló ti bá kú lálùkọ̀ ìjọba débi Hmm, gàrí àti kúlíkúlí ní ilé wọ́n fi fírí àmú gàrí ẹ̀yà tó délé báyìí mẹ́rẹ́ kò lówó lọ tọ́jà rí ra àwọn ìgbẹ́jẹ́ tó wájọ́ gàrí ní ìmú lálẹ́ nígbà tó délé báyìí yàrá wá ti ṣe àmàlà àti wédú kọ́bẹ̀rẹ́ ní àbú ẹ mọ̀ tí ẹ jẹ́jẹ́ lẹ́ẹ̀kẹ́ pé lù ó gbàgbé gàrí tó la fẹ́ kíra ẹni bẹ́ẹ̀ ṣe oní ẹlọ́pṣẹ̀ oní ní àmùtẹ́ wa jẹ́jẹ́ o tí bá tún fi wà tóbi gàrí ìmọ̀ wáyà mẹ́wàá ti bọ̀ fún a ah, kò jẹ́ mu gàrí bẹ́ẹ̀ ẹ tó bá yóò mu gàrí yóò ajá bọ̀là ẹ ó dá padà mu gàrí kò ní sọ pé ọ̀pù kẹmẹ̀ ó mu àbí ìpè náà ẹlẹ́kẹ̀ẹ́ màkúrò yìí bí kí ni tóun fẹ́ kọ́ ìyàwó kí ni ó ṣe afẹ́kọ́sẹ̀ kọfàárà kó mọ́ sí tó ló pé bá kọ́ ló fẹ́ ṣe afẹ́kọ́sẹ̀ kọfàárà kó mọ́ dìkì ní kó mọ́ mú ìgbòrò àyẹ̀ ṣe ẹlẹ́kàrún ẹsẹ̀ bíi ẹ̀rí ó ti jẹ́jẹ́ ẹ̀rí sọ́mi mọ́ náà múlẹ̀ lẹ́nu pé òun múlẹ̀ fún òun bẹ́ẹ̀ pàrìsì láìpẹ́ ní tó bẹ́ẹ̀ nípa ní òun jẹ́jẹ́ tó wájú ọlọ́run pàrìsì àwọn pààyàn o àbọ̀ wọn jalè wọn jalè àbọ̀ wọn mutí kọ́mẹ́lẹ́ kí ni ọmọ mutí kí ni wàá ti kí ni ògbọ́dọ̀ ṣe ewu ọ̀nyẹ́ kó mú iṣẹ́ yóò ṣe kàfàrà. Nam, ẹlẹ́kẹfà sínúbì yẹn ṣe ó jẹ́jẹ́ fóun fẹ́ ṣe dáadáa irú yẹn kan afẹ́ kí òsì kí ó mọ́ ta àgbòrà yẹn rú àlẹ́wọ̀n fún sẹ́bí àmì àmìnáfẹ́lú lùkùbù rán ìjẹ́jẹ́ ìlérí fún sàárè àwọn oníwọ̀n bẹ̀rẹ̀ jù àwọn sófí onítọ̀bá dìkì ní kan kábàrí ṣéwù kan òun jẹ́jẹ́ pé òun kó ká ah, ẹ̀sìn tí tí máa ń wá tí ń bá wa tó bá tẹ̀lé mi lọ́wọ́ tó bá tẹ̀lé mi lọ́wọ́ mo jẹ́ kókó iye owó báyìí síbẹ̀. azọkó pẹ̀lú gbólóhùn tí yóò gbọ́ yé pé ìjẹ́jẹ́ ìlérí wa ń bẹ̀ ni nígbà tó kúkà sọ lẹ́nu láàfin. àwọn olè alẹ́ kúmúr àbí iṣẹ́ kan ló wà ní sàárè ló jẹ́jẹ́ fún. lọ́dọọdún ìjọ mọ́lúdí ṣéwù. Hmm? ọlọ́run sàáyé kí oníjọ́ mú lùgbé o báyìí ọlọ́run mo lérí mo jẹ́jẹ́ pé wọ́n ti báyìí àwọn tó máa ń ṣe ṣe gan o wọ́n máa ṣe lè gan o hmm, ẹni wọ́n lùdí sí o mo ti lérí lọ́lọ́ mo ti jẹ́jẹ́ síwájú ọlọ́run pé màálù kọ̀ọ̀kan lòun máa gbé ni. àwọn lè ṣe Fúlàní àbújẹ́jẹ́ ló ṣe é kù kan àbúrúkọ ẹ̀rọ mi jẹ́jẹ́ a ní gbogbo eléyìí náà fẹ́ẹ́ ẹ̀ṣẹ̀ ni láàáyẹ̀ yúzùlù apá òbẹ̀ ọ̀tọ́ tí yẹn mọ̀ṣẹ́ náà hadith alákọ̀ọ́kọ́ lábẹ́ báàbù yìí hadith abúlá ibn umar radiyallahu anhuma ọlánàbí àmúfọ́dà ọ̀sọ́lá ọba ìpẹ́ ni anáwó náà ọlánàbí ọ̀sọ́lá náà àni nàbẹ̀ ó kọ ìmọ̀ jẹ́jẹ́ ìlà alábẹ̀gẹ́ kọ ìmọ̀ jẹ́jẹ́ ìlà àbíkẹ́ bọ̀ tòrò fún akọ́lù alùpùpù iná ò láyá tó bí fẹ́ẹ̀rì ìjẹ́jẹ́ òmú dáadáa kẹkẹ wá bẹ kò lè fa dáadáa wàyí náà wọ́n lè fa ọdún bí minal bakhil ṣùgbọ́n irú ìjẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fi ń da nǹkan lọ́wọ́ àwọn ni kí ẹ máa fi ṣe lọ́wọ́ nǹkan lọ́wọ́ àwọn ó yẹ pé ní nígbà tá a bá ń ìjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì náà pé lè jẹ́ eh, anadiri àǹfààní òun gẹ́gẹ́ láti ṣe bá wí ìtàwọn fún àkọ́ lọ́wọ́ àwọn fún ní anábẹ́rù mọ̀ alá oníkékeré ẹ̀rọ fọ́lọ́ ọlọ́run tó bá ti báyìí á mú sí báyìí ìyẹn fi kọ́ ìyàtọ̀ pé ọlọ́run mo jẹ́ ìyẹn wájú ẹ̀pẹ́ ṣe báyìí láì ti kọ́ kẹfẹ́ mo ti tẹ́ wá fi kọ́ náà tó mọ̀ alá pé pẹ̀lú kọ́ kò lè fún àtọwé àtikáwa náà bí ẹ̀jẹ̀ pé a ṣe ìtàn fún òun náà àbí àwọn náà gá tí ìbá ọgbọ́n láti fún ní nǹkan òun náà ní fún mi àbí tí ìbá ní tó bá fún mi ìwé náà fún ní fún mi nígbà fi ní násírù àìǹta àkọsí ìdájú anáyọ̀ ni ìtakọ́lá ara hadith yìí náà pé ẹ̀kọ́ fún wa ìmọ̀ jẹ́jẹ́ wọn náà yóò yẹ̀kẹ́dẹ̀ tahrim tọ́lá ti kọ̀ nǹkan nínú ṣẹ̀ríà ságbọ́ pé nǹkan yẹn aráàlú ni ìpínlẹ̀ náà yóò ní àwọn afọwárí fún wa lè yí kúrò ní kó mọ́ haram kó tún wàlẹ́ sọ̀rọ̀ fáwọn àni tahrim ìlànà wà mọ́dé ìlmùwà fínà bìí subhanallah ẹni tó bá mú ìbúraṣẹ́ sáàyìn ni àbá níyì ẹ́ anímọ̀tòrò yẹn tó bá mú sẹ kíláàsì ààyìn wọ́n ní yíyẹn gan ló mú kú òtí òfin ti ṣe haram tó ká ipá haramu ni tó bá ṣe àníyí o àbí alọ́tí ṣe haramu nìkan wọ́n mọ́ tí mú lára kan ọ́ àwọn ẹgbẹ́ akọ́dà ti ní ládá lọ́dọ̀ pé ṣe mú gbòmẹ́wàá ẹgbẹ́ haram àyíyàn lórí ẹ̀ mọ̀tẹ́lẹ̀ yẹ ṣe haram mọ̀tẹ́lẹ̀ àkọ́ ní gbọ́dọ̀ ẹ̀ bá wá mú ṣẹ́ àyìn ọlọ́ba sọ́nà àtàlá sọ fún wa nínú Al-Qur'an pé yufuna bin nadhr ọlọ́run yẹ àwọn ẹni rí pé ọlọ́run inú dáadáa wọn ni pé wọ́n á máa mú ìjẹ́jẹ́ wọn ṣe wa yakhafuna yawman kana sharruhu mustatira ibi tá a fẹ́ lò lẹ́nu pé wọ́n á máa mú ìjẹ́jẹ́ wọn ṣe ní ìtọ́nà fi yìn wọ́n. kọ́lọ̀ kìrìsìtìyàrá tó ní tawakọ̀ fún abúlé abbas fi tahrimi nazir abúlé abbas kòrò àdó pàpé káàkiri ní haram wà haroma wùtọ̀ ifatun min alil hadith gbára náà fà aládìsí fún haram haram. haram sani abdul abbas tó gbajúmọ̀ sani abdul abbas tó gbajúmọ̀ ẹ́ là náà àfa abdul abbas ẹ́ àbá ní ṣe fẹ́ rí rí ó kẹ́tọ́ sí mi lọ́kẹ́ tó gbé irú kẹfà ìmọ̀ nígbà pé àrùté máa kàtẹ́ra ẹyẹ pẹ́ tó ti mọ̀ náà nígbà tí sọ́wọ́ kẹrẹ tàtọ́wà ní bùlàbùlà bá sì ah, ti wá wá o kọ́ ẹ pé ní ìwọ́n náà di rọ̀ áwùṣe ìkárì lọ́sí nǹkan tó tó mọ̀ náà sọ sani abúlé abbas láti sọ pé nẹ́tìrì ní tàhírìmù ṣùgbọ́n ara àfáàmìta ní haramu ní tọ́wá di nẹ́tìrì ọ̀tún gbẹ̀ṣẹ̀ àti àbúlé àbúlé àti kọ́ra dúró ká àwọn èdè pé ní haramu alákọ́lá lẹ́gbẹ́ kọ́ fún àwọn yóò wá di kí ni màkúrú ní yóò àjẹ́ torí pé wọ́n fẹ́ ọlọ́run ni ọlọ́yin ìwọ̀n ẹgbẹ́ ibùdó tẹ́yìn ìyá ibùdó tẹ́yìn ìyá Abul Abbas al-Harani alákẹ́ ibùdó ibùdó tẹ́yìn àtọ́mọ́ ń pè é fi mọ́ fún níyà rẹ̀ Abul Abbas ẹ máa wò nǹkan o ibùdó tẹ́yìn ìyá òbí Abbas yẹ o tẹ́yìn tẹ́yìn ìyá òtẹ́gẹ́ ni kò fẹ́ yàwó pé ní pé yóò gbìmọ̀ rahmatullahi ta'ala wọ́n ní wà kọ́ ajima ìlàmá alálùwàfá ibi bàtú àbá àti nínú mọ̀kúrú ní pẹ̀lẹ́ tó ìkànnì haramu ni àtẹ́tún ní haramu àti nínú mọ̀kúrú ni wọ́n ní èèyàn gbọ́dọ̀ mú ṣe o nígbà tó bá fi ṣèlérí kí ni ìdí tá a fi ní anábì fún wa wọn tó wọn hadith pé anáwòlá ayé àti ìbí khairi kì í fa dáadáa kan wàyí yóò sákàrọ jù bí mí nà dìbà xìlì àwọn fi ń gbà nǹkan lọ́wọ́ ta ní lọ́wọ́ àwọn ọlọ́yìn ti sáwọ́ alẹ́bí gàyàtúrú alkiyam bin wájib bí a fún ìṣẹ́rẹ̀ a ní ní tó pé èèyàn ìpìlẹ̀ ni pé èyí tó bá jẹ́ ọ̀nà èèyàn fún àbí parí nípìnlẹ̀ ẹ̀sìn kò ṣe ọ̀rẹ́ sùkúlù alẹ́ mọ́ àdáwò min fàdọ́ ilẹ̀ àmàlì ìwọ̀n àwọn iṣẹ́ míì tí wàá ń làbọ̀ra yóò jẹ́ kí ọmọ ẹmọ́ ṣe kó wù ní ìwà pé yẹn tó ń kó wàhálà bára rẹ̀ ni wọ́n ní ara ń tábílá kọ́ níyẹn o àbí wọ́n ní àwẹ̀ ń wẹ̀ gbọ̀ká kò fẹ́ gbàwẹ̀ tó o bá gbọ́ àwọn tàbí mọ̀ ẹ́ kò sí àbí ọwọ́ tó gbòògì yọ ọ́ ní ọlọ́run mo jẹ́jẹ́ sí ẹ ìlẹ́ alẹ́ yìí ànẹ́dẹ̀rọ mo jẹ́jẹ́ níwájú ọlọ́run bá mi mo sì lérí pé gbàwẹ̀ àwẹ̀ dé sọ̀rọ̀ yẹn ó wá padà fi ìlérí ẹ̀ tọ́jú kí ni ọ̀ràn yìí ẹni tàbí kọ́ náà nígbà tó bá lọ jẹ́jẹ́ ìfọ́gbàwẹ̀ àwẹ̀ 15 tó bá lẹ́ ọ̀rẹ́ ńkọ́ tọ́ka padà mọ́ tọ́ ní gbàmọ́ àrígbà tó ń gbà lọ wọ́n bá ń ká tọ́tọ́ ọ̀dá ní mùsùlùmí ah, wá ti kí ní ti wá di wọ̀ sí mi lọ́rùn ni ní ìtọ́ làbọ̀ ẹ lọ́rùn wá làbọ̀rà rẹ lọ́rùn ọ̀fẹ́ lágbára ẹ̀mọ́ ẹni nínú tàbí kọ́ nìyẹn bákan náà wàmí a ní inú tó tó ń sọ nẹ́sìrù di tààsọ onígbẹ́ ní ṣe nẹ́sìrù yẹn bíbà pé ó ń la mọ́jẹ̀ fún bọ́lọ́ lọ́rùn ni tó bá fún mi báyìí mílò fún ibà bíbà pé bọ́lọ́ ní kí ni kọ̀ǹdíṣàn ni wọ́n yóò àwídú ala anáwó in hasraláwó mọ̀tòlóòbò pé ní èmi náà pàṣípàrọ̀ ni tó bá fún mi ní tí ń wá èmi náà ṣe kí ni wọ́n ṣe ti ń bá làbọ̀rọ̀ àmì lọ́nà ọ̀fẹ́lẹ̀ ánìmú ma yẹ kọ̀rọ̀ àbí tí ò fẹ́ tó bá kó fún bóyá rẹ̀ ni bóyá kẹ̀kẹ́ ni wọ́n ṣe báyìí fọ́ lọ tó bá bá mú kó wọ́n ṣe báyìí fún ẹ. ìyẹn pé tó bá tí ọlọ́run bá bá ṣe kẹ́ kọ́mọ̀ bìlẹ̀ ìbádà tó lẹ́tì nàzára ha ìgbà inú wa lẹ́sẹ̀ ìbádà èyí tó ti làbọ̀ra rẹ̀ lọ́rùn wàyí làlàmú yẹ kùn bíyà ayé pé tí o bá ti ní nǹkan yẹn ìbádà yẹn máa lọ òun ṣe mọ́ àbí kò ní ṣe ayé pé torí yóò tó nínú àìdá rẹ pé torí tí ń wà yẹn ló fi fẹ́ ṣe ìbádà yẹn lọ́nà ò bá ti fún kò ní ṣe kí ni kò ní ṣe. Wallahu ta'ala ganiyyu 'anil 'ibad bákan náà ẹ kábọ̀ kọ́ lọ́rùn rẹ̀ kọjá àwọn ẹrú rẹ̀ lọ ìní pé màá bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe wọ́n tọ́ áàtìlì ọlọ́sọ̀rọ̀ kọjá pé ọmọ fi ìjọ ti dẹ́rùbá ẹ̀tọ́ bá ti fún ìmúlò sí báyìí fún ẹmọ́ àbí mo bàrẹ̀ fún ẹmọ́ nìyẹn mọ́tọ́ bá ti báyìí ìmúlò bàrẹ̀ fún ẹ ọlọ́run kọjá lóyìn bákan náà anẹ́bìrù lára ẹ̀rú dú ní kọ̀dọ̀ ìlà ìṣe à tó bá lọ làǹkẹ́ bọ́ ra rẹ lọ́rùn pé ọlọ́run tó bá ti báyìí ní ti báyìí ẹ kò lè dá tó fẹ́ ṣe lọ fi jẹ́jẹ́ nítorí tó ń wá kò ní kí ètò ọ̀hún àti ẹ̀tọ́ lòun bá fi ṣe ohun fọ́dà rẹ̀ ولكن ربما لو صادف أن النثر وافق الأصول مطلوب مطلوب àbí ìgbà yóò yẹ pé nígbà tí tó jẹ́jẹ́ yẹn nìkan bá bọ́ sí ní ọwọ́

oye ìdẹ́bí wájú rẹ̀ ti bá ní ẹ́ òun ra jẹnẹrétọ̀ sí mẹ́sàlásì tí ẹni bá tó bọ́ sí tí ẹni bá tó bẹ́ẹ̀ sọ́nà náà ni mo ní ètò sáré lọ ìdí ẹ̀jẹ̀ ẹni ká mọ̀ pé nǹkan yẹn kẹ̀ bọ́ sí ni torí jẹ́jẹ́ ìtọ́lọ́n bá kọ kò dáa gbó bàbá yẹ pé ọlọ́run ti báyìí fún ọ tọ́lọ́n bá ní nítorí wọn ò ní tẹ̀ lọ́wọ́ bàbá yẹ jẹ́ dọ̀la onídẹ́gbẹ́ onítẹ̀ lọ́wọ́. náà arábúrò rẹ̀ mí tún ní bákan náà alimuslim fi sáà fáìdà náà fara ìbádá sọ́mìnà ìbádá wọ́n ní mùsùlùmí àyè gbà ó firi tó bá jẹ́jẹ́ ìjọsìn kan náà jọsìn àwùjábà àlànà sí mọ́làmù yóò jíbu láwùtà àdá àlẹ́ bọ́lá tí a firi ẹ̀wọ̀n ló máa ń fúnra rẹ̀ ní kùlọ́rùn ẹ̀gbọ́ ọlọ́run firi ẹ̀wọ̀n ìbádà sọ́rọ̀ sí fún wa ọlọ́run firi ọ̀rùn síbẹ̀ àbí ẹwà rẹ̀ fàgbà kẹ́nìkan wá ní pé ah mo jẹ́jẹ́ tó wá gbèrè ọlọ́run pé òun bá 27 tí ètò rọmọdán ẹwọ́ bó bẹ́ẹ̀ nira rẹ̀ lára tí ọlọ́run ti fi rẹ̀ ẹni olùjẹ́jẹ́ tí ń la nǹkan wọlé lọ́rùn tó ń lérí kí ní ṣe ó ń kó nira bára rẹ̀ pàkọ́dé yìí kọ́ àdá ìhà ó wá lè ṣe é ṣe péjẹ́ pé ìkọ́sì ó lè mọ̀ sàfihàn ètò ó lè mọ̀ rí nǹkan ẹ̀yẹ ṣe bó ti fẹ́ ṣùgbọ́n kò ní lẹ́sí torí pé ìwọ ti làbọ̀ rẹ̀ lọ́rùn ní ọgbọ́rọ̀ ṣe ni wọ́n tó bá rí ṣe bó ti fẹ́ fàyẹ̀lẹ̀ hakuhu and ifu ẹ̀ṣẹ̀ oníwà máa jẹ́ tiẹ̀ ẹ̀ṣẹ̀ torí wípé ìtọ́nà ò làbọ̀ lọ́rùn ó ti làbọ̀ lọ́rùn kò wá lè ṣe mọ́ yóò máa jẹ́ṣẹ̀ fún bákan náà Allah ta'ala qadara al-wajibat ala al-ibad àwọn nǹkan ọ̀ràn yẹ ọlọ́run kádàrà rẹ̀ lọ́wọ́ lórí oríṣètò rẹ̀ ìkọ́lérí yẹ kúlọ̀ àléyìn àdá òhù lọ́nà tó fi rọrùn fún wa láti rí ṣe wàjá alàzá ìdá na wá fi ẹni tí nǹkan mímọ́ wá ń fẹ́ wù ṣe kí ni ó jẹ́ náà fìlà àtàlà yẹ kúlọ̀ alànàṣì àlàìbáyìí tí ó yẹ pé ìbádẹ́ òfin níwọ̀ wá lọ́rùn pọ̀tù bí nẹ́fìlà ọlọ́run atúlẹ̀ èyí tó bá wọ́n kọ́ sí kíní ọ̀ṣẹ́ bọ́lá tí wàá fẹ́ràn ẹ̀ tó fẹ́ bàdà ẹ̀ nírọ̀rùn kéèyàn wá wò sí kó máa dé bàdà tẹ kó máa jẹ́jẹ́ kó máa sọ bí ọ̀rẹ́ yẹn fúnra rẹ̀ sí tí ò bá mú. náà ẹ̀yà fàdé sọ fún wa àwọn àdìsá fún ìjẹ́jẹ́ ní pẹ̀lẹ́ ìtàkùn títà ti ká ṣe pọ̀ o sáré sọ fún wa àti ṣe rẹ̀ ẹ́ Ìyá pé yẹn fẹ́ gbàǹkan lọ́wọ́ àwọn ìrìn jẹ́jẹ́ àlàyé ẹ̀kọ́ tó lọ síwájú ẹ̀mí. olùjẹ́jẹ́ ń fara ní ara rẹ̀ ìtọ́nù lábọ́ lọ́rùn wọn lábọ́ra ẹ̀ lọ́rùn ọ̀hún ó pọ̀ èèyàn hmm. lè là lọ́nà lọ́kọ́ ọmọ fún ọmọ nǹkan jíjẹ́ pé tọ́wá ti báyìí fún èmi ló ti báyìí fún ọ̀tá ni wọ́ ayùwà ìjẹ́jẹ́ yẹn ò mí nìkan bá jẹ́jẹ́ fọ́nà ọmọ lè sọ bẹ́ẹ̀ fọ́nà ẹ̀dẹ̀kẹ́ bá ní fún ní nǹkan àbí ẹ̀wọ̀n tó bá dìgbò sábà ń tó ìlú ẹ̀lẹ́mìíràn jẹ́jẹ́ kó ó sọ̀dọ̀ fún yín kí n lè bá rí kí ni yín gbà mọ́sán náà nìyí ọba ajẹ́jẹ́jẹ́ ọ̀la tí ó bá ti mọ kádàrá kò ní tẹ̀ lọ́wọ́ ẹ̀yọ́ ara múrẹ̀ tó pé tó bá jẹ́jẹ́ ó léèsè lérí in tó bá bẹ́ẹ̀ tó bá ti kò ń gẹ́ ìlérí yẹn yóò mọ̀ pé ìjẹ́jẹ́ ẹni tó bá ti jọ́ mi yìí bí ó tún lọ jẹ́ dé bá wọn kan àbí ó fẹ́ kábúrú kan jìnà tó yóò ní àwọn ah, ọlọ́run mo jẹ́jẹ́ síwájú rẹ̀ tó bá ti báyìí ayò ah, tó tún kù tí ó wá kó àlàyé lọ wájú sí ẹlòmí ó jẹ́jẹ́ wọ́ra ẹ̀ lọ́rùn èyí tí ó sọ̀rọ̀ ẹ̀ ó ti sọdọ̀ rẹ̀ yóò máa gbé ìnira fún tó bá lè mú nǹkan yẹn ṣe mọ́. Ayé ibi tí ẹjẹ́ tó ń yẹ ṣe ìyẹn pé kẹ́kẹ́ torí ìbádà yẹn gẹ́gẹ́ ló fẹ́ bí àìpé tí ń wà yẹn gẹ́gẹ́ ni ìbádà sì ni kó yẹ kó tó di tọ́lọ́ gbogbo yìí náà kàkọ́ náà pé ìjẹ́jẹ́ o ní ìpínlẹ̀ kínní ni a ní ló yẹ pé àwọn àfáà nígbà ni ṣùgbọ́n kí wàá ló ti pé ká mo ṣe wọ́n ní ìdàdé ìpè ní haramu gẹ́gẹ́ tó láàbá kan ṣàlàyé torí pé ọlọ́run yìí rántẹ́ wọn ń jẹjẹ ìjẹjẹsẹ̀ káyíká àrámù ní nípa ẹ̀yìn ayò alhamdulillah a ní wàá bàbá bùn wà fẹ́ ما تتبعه عرف أن العبد إذا أولى جنسه فيما لم يوجبه الله عليه أني أجوكو نايفة gan àárìkótẹ́ bá wù dáadáa tí èèyàn bá làǹbọ̀ ara rẹ̀ lọ́rùn nítorùn sí lọ́nà yẹn fún kánàmù àrídọ́lẹ̀ adámìlúwàfà nítorí súnmọ́ nígbà mọ́lẹ́mọ́lẹ́ ní ìmúṣẹ́ ẹni ẹ̀wọ̀ ẹni arábìnrin ní ó jẹ́jẹ́ àwẹ̀ ó jẹ́jẹ́ tí bá gbà ara rẹ̀ wà ló mọ́ tó lè bàgbà ọ́ àtúnmì pé ẹnìkẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ láwọn bá ṣe ó sì lé rí wà kúbẹ̀ ẹ̀kúgbèsè ọkẹta jẹ́ gbèsè ilé ìyẹn lè mọ́ mi lé torí ó lè mọ́ jẹ́ fún àtẹnìkan ní ẹ̀kúgbèsè àtàmẹ́ntẹ́jọ jẹ́ra wọn ilé lè ta sí nẹ́sìrù ó lè fẹ́ fún lára rẹ̀ ọlọ́run ló jẹ́ gbèsè tí ó agbègbèsè yẹn lọ bẹ́ẹ̀ ẹni wà náà láyé fi ìgbìmọ̀ alifáwọ̀ bí iná sáwọ́ ilá alkọlíl ẹni àwọn èèyàn díẹ̀ náà máa ń di mọ̀ṣẹ́ mí ò mọ̀ṣẹ́ àbáríkàlì tàkìsìrì náà torí pé mi àwọn èèyàn àmọ́ ìṣàṣètò pàtàkìlítì ṣètọ́ni láwọ̀ ṣètọ́ni ni wọ́n ti ṣe ọ̀kọ̀rẹ̀ àṣàrọ̀ láwọ̀ tààlà ilá alkọlíl muwàfíìnà bí àìt nígbà tọ́lọ́run sọ̀rọ̀ àtàmọ́ pé àdé ọlọ́ni من المؤمنين رجال صدقوا ما عهد الله عليه ẹ̀rìn àtàmàní pé àdéhùn ìjẹ́jẹ́ wọn kéré báàbù nẹ́fìrú min gàrọ́ ibil masail al-ilm a ní báàbù yìí nínú àwọn mọ́sílára tí ó jẹ́ nǹkan tí wọ́n jẹ́rẹ̀ lójú ní tó staff rẹ̀ tó ọtùmọ̀gbẹ̀yẹ̀wò tó jájó jì ní pé à báwọn ni mọ́sílára ìkéwàá lẹ́yìn akẹ́dà ohun ọ̀tún nítorí jáde gbèsè kí yẹn ṣe kíni kí yẹn ṣe kó jẹ́jẹ́ kó lé ní ìta akọni pọ̀lú ọ̀fà òbí ìwádìí káwọ́ sẹ́dọ̀nà yóò dá fún ló jẹ́ pé nǹkan ìta akọni tí ń ṣe wá dọ́nà yẹn kí ni mọ́sára tó jọba sí là ní tọ́lák onírẹ̀lẹ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ kan tí mẹ́ta àmì tuntun jọ tí a bá pàdé lójú ọ̀nà tí a bá pàdé lójú ọ̀nà tí a tí a sálámù kí n àjọ mo bá mọ̀ndú mustahab ọ̀nìyàn mímú sáàbù tẹ́ fẹ́ ọ̀lẹ́yàn lórí ìrìn àbí wọ́n wá tálámà ṣe kí ló dìde sọ́wọ́ ní sáàbù ní ọ̀sálámà òkè tó bá jù jẹ́ ńkọ́ ní wàlúwàfá òbí wájibú wàlúwàfú anìlmọ̀sá ìlàlá àkàmùlmọ̀sọ́fì ẹmà wó ẹni tó ní sáàbù pé alwàfá ìlú fáàlò débi nǹkan ìdájọ́ kíní òní míìsì ní ìdájọ́ kan kí ní ìdájọ́ míìsì ìtí ìtawà fi míìsì fún náà ní bọ́bí bọ́ alípọ̀ ìdájọ́ alípọ̀ ní mọ́rúwá lọ ogun ní ọ̀kadà ní kórópé ní ìdájọ́ alípọ̀ náà ní kíní ìdájọ́ míìsì tó gbé wa ẹ̀gbọ́n. Hmm? ìdájọ́ alikọ̀ ẹni ìdájọ́ tí ó jẹ́ atẹ̀gùntàn ọba débẹ̀. lágbẹ́jẹ́ ní nígbà tí wọ́n ń bọ̀ alikọ̀ tó gun kórópé ẹni tẹ́jọ́ wa ń bọ̀ ẹ̀mọ́ra yìí rẹ̀ pàdé mọ́tò òun lọ ilé ijó òun lọ kílọ̀bù tẹ́tẹ́ mutí mọ́tò mẹ́rin lẹ́jọ́ ẹyọ kan ní ìsì mọ́tò tí ó ń gbé bọ̀ ìdájọ́ alíkọ́tí ó gbà lára ní mọ́tò ní ní ìwọ mọ́tò tí ẹ ò ní ìwọ mọ́tò tí ẹjẹ́ pàdé mọ́tò tí lọ kílọ̀bù kí ní ó jẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ìfẹ́ sàfẹ́gòdé bí ọ̀ràn yìí ìfẹ́ náà ti dọ̀ràn yìí ìfẹ́ sàfẹ́gòdé bí èèwọ̀ haram nǹkan yẹn kí ni haram ní wọ́n sọ pé ní ìtọ́jú àtàlàyé ìtọ́jú ṣàlàyé fún mi pé ká mú ìjẹ́jẹṣẹ ìdájọ́ nǹkan míìsì táfi mú jẹ́jẹ́ oní ìkájẹ́jẹ àbí kájẹ́jẹ ẹni wà sílá táfi mú ìdájọ́ káwá jẹ́jẹ́kẹ́ la pé mọ̀kúrú ẹ pé ìmúṣẹ yẹn náà ilẹ̀ ẹ̀kọ́ náà jẹ́ mọ̀sílù torí pé míìsì àbí kó yẹ pé káàyìn ẹni tó bá mú jẹjẹjẹ tí ẹ̀tọ́ lè mú jẹjẹjẹ kí ni míìsì tó bá níbẹ̀ ó máa jẹ́jẹ́ àìpé ó yẹ ká lè mọ ẹyin ẹni tó jẹ́ ẹ̀tọ́ jẹ́ náà torí pé ìjẹ́jẹ́jẹ́ ẹni míìsì débi ìmúṣẹ àwa ní ìjẹ́jẹ́ o kéèyàn múṣẹ àyìn ìmọ̀ tí wọ́n wá jẹ́jẹ́ kó ṣe kí kó mú kó lérí ó ní ẹni mí sí ìtàlì yìí àwa lóhun ìta gbígbé ní ìta àkọọ́lẹ̀ ìtí mọ́sẹ̀lá ibi jẹ́ nǹkan ìmọ̀ ní. náà anẹ́sìrì mọ̀tòrú wà máa ká náà lè tọ́ àtúlá wọ́n ní ìyíta kọ̀ gbọ́ gbogbo ẹ̀rẹ́ kọ́ a ní ìta akọ̀rin bẹ́ pé ọ̀fẹ́ fi sin náà ọjẹ́jẹ́ síwájú ọlọ́run ẹ́ pé kí wọ́n sì jọsìn kan ọlọ́run ìjẹ́ síwájú rẹ̀ kékeré pọ̀ sọ́lẹ̀ pé fẹ́ sí ẹ̀fẹ́ tó bá sọ́lẹ̀ ní òtí jíjẹ́ jẹ́ ṣùgbọ́n pé ó fi ń dùn á mú hmm? ṣe báyìí kí ni onídàájọ́ jẹ́jẹ́ ẹni bá pọ̀ ní fáwọn nọ́sẹ̀kì lè mọ́ tàbí wọ́n jẹ́jẹ́ pé sàárè lágbájá nígbà tó bá lọ ní àjò tó bọ̀ tọ́lọ́run sọ ẹbọ̀ ọ fi 10,000 sórí sàárè rẹ̀ ọlọ́mù jẹ́jẹ́ òun lérí alákọ̀ ìyìn àrámù pẹ̀lúkúbúrú àwọn jẹ́jẹ fún sáré pàtọwà gí ìtàbọ̀kẹta yẹn sì àìmọye jẹ́jẹ sáyẹn máa ń jẹ́jẹ níbo lódó ọ̀sùn kò tó bá lọ́dún tó ń bọ̀ èdè mo sì lérí yóò ní mo yóò lé ní wá tó ń wá yìí lọ́dún yẹn mo wá mú kí ni tẹ́ ìlérí mi iṣẹ́ ní o ni ó tọ̀ ọ̀gọ́ ṣe tẹ́ńjọ́sì fún yàtọ̀ sọ́lọ́mù wàṣẹyà fíìn àwọn ìtẹ́mọ́ sílé dáadáa lọ́nà fún torí pé àwọn alùjẹ̀nú wọ́n ṣe ní sábà ń tẹ̀lé lágbóró àbí tí bá ń lò wọ́n tí ò bá mú jẹjẹ tó ṣe fún wọn ṣe irú yẹn kọ́lá ń tó mọ̀ gbogbo ẹ̀ta kálẹ̀ kí ni jẹjẹ ìjẹ́jẹ́ takọ̀ àti tó jẹ́ haram ṣàlàyé èwo la kọ̀ babla azizi ẹ̀hẹ́n ìjẹ́jẹ́ kí ẹ fẹ́ ṣe jọsìn tó wà nú ẹ̀sìn mọ̀sùlùmù ní tó wá ṣe nǹkan ẹ̀wọ̀ ẹ̀sìn kí ní sọ fún ìjẹ́jẹ́ mọ́ ẹ̀ṣẹ́ lò tó láti kọ́ lábọ́ nǹkan wá sí lágbára tó fi lẹ́tọ́ nípa ìtọ́ rẹ̀ fún nǹkan ẹ̀wọ̀ nú ẹ̀sìn irú ìjẹ́jẹ́ bẹ́ẹ̀ la fi ní mọ̀sùlùmù kí wọ́n ní ẹlẹ́kejì ìjẹ́jẹ́ kí lẹ́lẹ́kejì kí ni ìjẹ́jẹ náà kí ni ìdájẹ́ bí kí ni wọ́n ṣe kí ni fún òun mú lérí kó wọ́n ṣe báyìí fún òun jẹ́jẹ lórúkọ ẹ̀ irú yẹn àrọ́mù lórúkọ ẹ̀bọn ni alimọ́n bùn tí míyà á ní ìmọ̀ wájábá bí afẹ́ ṣẹ́rẹ́ ìbà tí ẹ bá jẹ́jẹ́ rẹ̀ àwọn àhàdà àbúṣàdéhùn àwòbáyà alẹ́ ìmọ̀ abíbẹ̀ ló dé tẹ̀lé mọ́mú rẹ̀ ló búra fún mọ́mú lórí ẹ̀ ẹ̀kúnnù ojú òwú nínú àjẹ́ ìlú ẹni yóò jẹ́ dandan náà méjì ọ̀yàkúnnù tárùkù mú jíbá lè tárùkù lè wájú ìṣẹ́ rẹ̀ ẹni بحيث يستحق تاركه من العقوبة من يستحق ناقض العود المعاصيك أو يستحقه عاصي الله عاصي الله ورسوله وهذا هو تحقيق والنص علينا أما قطعة السؤال البعضهم ذكرني كبير نشفي ونبني ìjẹ́jẹ́ nínú àwọn ìjọsìn ní ẹmọ ìjọsìn látọ́kù àdìsí mọ́sùrù nínú ìjọsìn ní àwa ní ìpínlẹ̀ rẹ̀ pé nípa akọni mọ́ ká mọ́ ṣe kí ni ọ̀rọ̀ yẹn ni a nú àwọn ojúkọ̀ yẹn tó a fi kọ́ ni pé ìbádà tó yẹn lérí rẹ̀ tó làbọ̀ra ẹ̀ lọ́rùn kì í sọ̀rọ̀ yẹn fún bákan náà kéré kí ló ń tó kú mọ̀tì bá dàn tó bá débi pé ètò ń jẹjẹ bákan náà ààfin gbowó lọ ààfin gbà nǹkan lọ́wọ́ tó ní àwọn ọmọ bákan náà ẹni tó jẹjẹ tí nǹkan ìkó bá wá bá tẹ̀ lọ́wọ́ lẹ́yìn jẹjẹ yẹn àbí tí ò fẹ́ tí ọlọ́run bá gbé kúrò yóò mọ̀ ló pé jẹjẹ yẹn ló ti kíni ló fà á lẹ́yìn náà pé ìjẹjẹ kò dáa ní tí ọlọ́run ti kọ ìrùn kádàrà kó dá padà ó tí ẹ gbogbo ara lọ ìbára tó wà ń jẹjẹ rẹ rí ọ lè ṣe láì jẹjẹ ni hmm? tó bá ti kẹrẹ ṣe láì jẹjẹ ó bá wọ ọlọ́lọ́ ṣe mọ́ àbí rí pé àlùmùtàtọ́ wíwú àmírù náà fi ẹni tí ń ṣe nǹkan fọ́nrán tí lè ṣe dọ́nà yẹn òun gẹ́gẹ́ ní kíni àmírù ara rẹ̀ ẹ̀kọ́ mọ́gbà mọ́ ọlọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ẹ bá ti sọ̀rọ̀ èèyàn lórí ẹ̀ ìwọ́n rí èèyàn bá ti lọ lábọ́ra rẹ̀ lọ́rùn ọ̀fírí mọ́ o àwọn àrùn ìpínyẹ̀ kí èsì ọlọ́mà sánú àtàlà kẹta nà ọlọ́ àlà Jama'a ta saniya, ta tara pé fúláfù wà bẹ́ẹ̀ náà fà mí. ẹ pé jọmọ ẹlẹ́kẹ̀jì lọ́dún kí mo tán. àwọn àfàtàn ní jọmọ ẹ̀yọ kan náà. ọba tó kí mo tán àlè kí jọmọ mi mọ̀. àti mọ́mọ́ aláwọ̀ àti aláwọ̀ àlè kí. هذا ما يروى كلنا العلماء المعاصرون تدل لي الشيخ ناصر الدين الألباني رحمه الله تعالى iná ẹ̀rí kan mú wa mú ìtura ìfowó alátọ̀dọ̀ ànáyíwá àtẹ̀lá lọ pàpá lẹ́gbẹ̀ẹ́ lọ parí ọ̀rọ̀ fáwọn kan wọ́n yẹ ti kí wọn wọ́n sì gbalé lọ kẹ ọ̀pẹ̀ láwọn ètò èèyàn kan náà nínú sàhábà àwọn ọ̀dọ̀kì nílé wọ́n ní àyàfi mọ́ṣáláṣí ojú ọ̀nà yìí tí ò ní kí ni tí ò ní ìmọ̀ọ́mù kan pàtó mọ́ṣáláṣí inú ọjà tí ò ní ìmọ̀ọ́mù kan pàtó ní ìdílé kí ọkàn jẹun àwọn ẹni tó bá dé ẹ̀rẹ́ hadithi ẹni tí ń kírun tẹ́tí kírun tán tánàjú ní sánú ti sàárà pẹ̀lú ẹni ó kẹ̀sì sàárà ní àlẹ́ka sí ẹ̀mí mi àti àbáṣọ àákọ́ lórí àṣíwọ̀n sọ́lá fìtọ́ ní àṣírí ìlàrá àwọn jùmùhúrù àwọn jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ló tọ́ mi kó lè fẹ́ ti ẹlẹ́ẹ̀kẹta. ẹnu ẹ̀rí tí àwọn náà mọ́ òun náà ní pé náà afọ́n ẹnu ẹ̀rí àwọn sọ́nikámọ́sì ẹnu ẹ̀tọ́ pé kò ní jẹ́ káyọ̀ ọmọ kàjọ̀mọ́ ọ̀kọ́ pé àwọn náà lè títí wa àbí ẹ̀lẹ́rẹ́ rí pọ́ńtì lọ àwọn ẹ̀rọ rẹ̀ ní ìtajọ kí ta bá débẹ̀ a ní nínú bí òfin tọ́ ni àwọn jùmọ̀ ó gbé àwọn àfa àtọwà láàrin kí ọ̀nà ìṣàlàyé àlàyé ti àwọn sàábà tó padà sílé ẹni bóyá náà tó gbé lọ kí ní orí àwọn fámílì wọn bákan náà ẹni mọ́ṣáláṣí àà pé a mọ́ṣáláṣí ojú ọ̀nà tí a sọ pé a lè fi bẹ́ẹ̀ ẹ̀ pé afárò bí mọ̀sílẹ̀ kan ní àti ẹ̀wà tẹ́lọ́kì wọn ní ìfìlà ní ọ̀padà tó lé níbi afárò mi ẹni kò sí àdìsọ yẹn ju pé ìkan ojú ọ̀nà ìkan kìí ṣe ojú ọ̀nà mọ́ṣáláṣí mọ́ṣáláṣí láti kíjẹ̀ mọ́ mi ní níbẹ̀ bákan náà yìí ta ni ó ti sàárà àfẹ́ nìyí tó jẹ mọ́ náà nìyẹn tó tọ́wá ní ó ti sàárà àfẹ́ tẹ́nìkan dúró tì kí làwọn náà ń ṣe yẹn ti jẹun tẹ́nìkan tọ́ba tó dé ń kọ́ tó tọ́ba gbé ilé àbá ti gbọ́ sọ ṣúkìlà àlùbáni àtẹnu ìtura pé tẹ́lẹ̀ ń bá tó dé ìwọ́n náà mo ti sàárà ẹlẹ́ yóò tó mẹ́rin kẹ́ mo sàárà fún yẹn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀nà ọdọ pé èèyàn ṣe lè kí inú ọ̀kan níṣẹ́ bá wà fi dé ni pé ẹ gbọ́dọ̀ ládìhùn ẹ gbọ́dọ̀ tó kíni ládìhùn pé a abúláwẹ́já ẹ̀yìn ló ti lọ ẹgbẹ́ afárabalẹ̀ ẹgbẹ́ kìtì wọn ká náà farabalẹ̀ lọ sí tiwa ẹ̀tì ládìhùn ni agbẹ́tí mọ́ bá ti ń sálámà tí bá ti ń sálámà ìṣẹ́jú mẹ́wàá ti dà láwọn mẹ́rin kí ni láwọn gbé tiwa dúró ẹ̀sìn ládéhùn but ní kálukú òjò ládéhùn kékeré ìwọ ń bọ̀ èmi ń bọ̀ nígbà tó ti kírun tán ní kálukú ń bọ̀ jẹ́jẹ́ tí yóò mọ tẹ́mi kéjì àwọn àjọ pàdé ní àlòkì ìwọ́n ká ti ládéhùn pé ẹ̀sìn náà jẹ́ ká ní padà kí tiwa ní ní ìbámu àmì tó wá fi kún pé lẹ́yìn náà ìsinmi ìmáàmù ìdínú kìíní alìmọ́ọ̀mù ìyọ̀ǹda mọ́ọ̀mù ìyọ̀ǹda kìíní ìyọ̀ǹda mọ́ọ̀mù tí wọ́n bá rí pé òun ò gbà bẹ́ẹ̀ inú àpò rẹ̀ ni pé kó mọ̀ jẹ́ káyìn àti. ẹni tọ́tù lè máa fi ẹ̀ fún tọ́tù gbé ìyọ̀ǹda ìmọ́ọ̀mù bóyá wọ́n fi ẹ̀kọ́ mọ́ dàgbẹ̀ mọ́ọ̀rù nígbà tí wọ́n bá yẹ gbàgbọ́ gbàgbọ́ wọ́n bá yẹ gbàgbọ́ gbàgbọ́ tó jẹ́ pínlẹ̀ gan àti ń darú rù fẹ́rẹ́ ẹlòmíì ni pé gbàtùmọ́mù tí ó sì máa dúró pé ìbọn kan bọ̀ tí àjọmọ́ fi kí ni àjọmọ́ pàdé ìyẹn tí ó kó nira bá àwùjọ yìí pé káfí wà pọ̀ láwùjọ ẹ mọ́síláàtì àmọ́ ni jẹ́mọ́ tí wọ́n fẹ́ báyẹn mọ́síláàtì ni káàpọ̀ ni mọ́tòrí kíkà àmẹ́jì náà jẹ́ káfí káfí rí kí tọ́ba ti kéwọn tọ́ta náà ń parí pàǹtí tó bá lè àfẹ́ẹ̀tì mọ́síláà gbogbogbò mọ́tòrí ìyẹn kọ́ wa gbọ́ra fún pé àkàrà mọ́ títí wa wà fi dá ìpínlẹ̀ gbogbo ìṣọ̀kan mùsùlùmí rú nígbà wá rí pé yìí ti ń lé ìdìbò pé àjẹmọ́ ìrìn kájọ wà pa ayò fẹ́ kakú mọ́ àìpé ká sí ẹlẹ́gbẹ̀ẹ́ ìfẹ́lẹ̀ kẹta ó ti ní àwùjọ lára yẹn náà ní tọ́ orú béèrè tẹ́bẹ̀ sí ìmọ̀mọ́ gbà tí ò bá ti gbà ìrìn ní tirẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà tọ́jú sọ. náà ìtìlẹ́ǹdì kan tó ṣẹlẹ̀ tó jọrú ilé ò ní ọmọ ìyá kan tó yẹ pé èyí mọ́mọ́lẹ̀ náà ti máa ń tò. ṣùgbọ́n nígbà tó fi àsìkò kan tí áṣírí ò wọlé láago mẹ́rin bí ìsọ̀yọ́ ti pẹ́ ra eight hundred and twenty years fún ìwádìí àwọn abàmì ní ìkàtó ṣẹlẹ̀ sí wọn lórí àwọn tí wọ́n ń tómi rẹ̀ lé bí mọ́ṣáláṣí tó ń gbé bẹ̀ tó ń gbé tọ̀rọ̀ ní mọ́ṣáláṣí tó àwọn wà kó jẹ́ kẹ́kẹ́ òun fọ́ sunday four bẹ́yà four fifteen bẹ́yà fifteen kàtínú ti wọlé àwọn akẹ́kọ̀ọ́ náà kó mọ àpàdé lẹ́ẹ̀ ní sọ́mọ́ sí ìmọ̀mù nínú wọn. ẹ̀kọ́ ìmọ̀mù tí wọ́n ń fura àyẹ́lẹ́ ti fò pé ẹ̀kọ́ pàdé mọ́sí mọ́ ìmọ̀ bá ní òǹgbà tó wọn kí ní ìjọba mọ̀ bí láti wọn á gbé ní ilé ẹ̀rọ aláwọ̀ aláwọ̀ tó wọn wọn lè fi kẹ́kẹ́ lè fi ìmọ̀ mọ̀sọ̀ ṣùgbọ́n wọn náà ní ojúṣe kẹtọ ẹ̀kẹ́ ṣe wọn ni òwòlè ẹ sáré pé ẹ̀yìn yín náà làá mọ́ nítòsí tẹ́lẹ̀ nítorí fa mi sábàwọ̀ reality gan tí wọ́n gẹ́gẹ́ láti pè lórí jìnnà jẹ̀mọ́ torí pé èyí fẹ́ kí yẹn tí mo wọlé àti ìlè pé alẹ́gbẹ́ ní jẹ̀mọ́ tó sásìkò òun náà ti wọlé ọlọ́gbìn nínú sọ̀láta káánú tí a lè mọ̀ mí nínú kìtàbá ní òkúta ọ̀rọ̀ ẹ̀yẹn ń ọ̀rọ̀ ẹ̀yẹn tó lásìkò ní ẹni tó bá ti sásìkò bá ti wọlé àmì kàkóso nǹkan yìí dáadáa tó ń náà ló fẹ́ jẹ́ ìpínlẹ̀ tó lẹ́yìn àdájú tó wọlé ní ọ̀rọ̀ àti ìpàdé ọgbà ajámọ̀ ìpàdé lọ yàtọ̀ sí ìpàdé ìfẹ́kínu lásìkò tó wá fún àwọn ní táìmù kẹmọ̀ gẹ́gẹ́ ní kẹmọ̀ ìpàdé tó àwọn gẹ́gẹ́ ní ìpínlẹ̀ láàrin ìwọ́n àti pé ọwọ́ ọmọọmọ ní èkú dáwà tó wọ́n bí wàhálà tí kálukú mọ̀ sí ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà tó náà bá dé bẹ́ẹ̀ tó bá dé mọ́ṣáláṣí torí ìṣọ̀kan wọn láàrin ọ̀nà ìṣe pàtàkì fún ẹ̀pẹ́ tí wọ́n ní òbí fún ìrọ́wọ́ tí wọ́n bẹ̀rù pé àwọn mélòó ni wọ́n láì tó ń pọ̀ sí ẹlòmínà ń dúró de tí wọ́n tí wọ́n fẹ́ ṣe kíni tó ń fẹ́ kú mọ́ ṣùgbọ́n ìmọ̀ràn náà ní ibi àti òbí pẹ́kẹ́ pàkíyèsí wọ́n ta ètò fari àdéjọ́ náà kí ní àwọn àsìkò yìí àsìkò yìí ní òtí wọlé fọ́lá àlọ́ Naam. A lè gbé nǹkan sórí. Wọ́n ní tí àṣà Yorùbá ní pé a lè gbé nǹkan sórí. Ẹni àìgbé nǹkan sórí ìyẹn tẹ̀ ó yàtọ̀ sí reality. Nítorí àti reality pé tẹ́nìkan bá gbé nǹkan sùn ẹ wá gbé omi tó lọ rà wá gbogbo séjìká àbí àbí pákó orin ta pákó ní pákó tó fẹ́ ó ní ẹbá ń di márùn wá gbé sí èjìká gbogbo agẹ́lá àwọn òpin ń gbólé ẹkọ́ yé sí orí ni sọ́tágbé nǹkan tó rí náà nìpínlẹ̀ àwọn ní àdìsọ́tẹ̀ burúkú ni pé ẹ̀yàn fẹ́ gbé nǹkan ní ẹlẹ́dàá rẹ̀ sórí ló dá ní káwọn forí lẹ́lẹ́dàá gẹ́gẹ́ tó burú ni ẹ̀ríkọ́ yẹn sì máa ń lẹ nǹkan mọ́ríkà orí mi ló mú ẹ̀ àbí ẹ́ orí yọmi tí láàfin mẹ́rin láwo orí láàfin mẹ́rin láwo wọ́n lọ múrọ̀ lọ torí bọ́bí apá kọ́ lọ forí mẹ́rin láwo ó di ẹ̀rí ìdíkó torí bọ́bí apá ọ̀rọ̀ ọ̀fẹ́ forí bí ẹran láwò ìyẹn wọ́n ti ń ti nǹkan mi bọ̀ ó ti ní àdìsọ́tẹ̀ burúkú kan gbogbo nǹkan orí orí orí làbá mọ́ bọ́ ẹlúwà ní àṣà yorùbá lẹ́gbọ́ ìwò àṣàkóró orí kọlà àpamọ́ mọ́ gbásàkásà wọ́ pẹ̀lú tọ́bá látàrí òkè kò lọ́nú ẹ̀sìn tàbí kò lọ́nú ẹ̀sìn tó ká ní ọba ti gbẹ́rù lórí ọgbẹ́rù lé ẹlẹ́dàá rẹ̀ tó lè wọ́n lọ́dọ̀ wá bà náà kó mọ́ bọ̀gẹ̀ ẹ̀mù ó ti fọ́ mú ẹlẹ́dà rẹ̀ fún obìnrin wọ́n náà má dirun mọ́ torí tọ́mọ́tọ́ sí ẹlẹ́dà rẹ̀ gbogbo nǹkan pàtàkì tí ó bá mú wọ́n ní kó mọ́ wọn fìlà mọ́ kó mọ́ dé nǹkan lé ẹlẹ́dà rẹ̀ Ọlá afẹ́ kí ọmọ mọ́ṣálásí, àkàwọn ń ṣàlọ̀ àlá lọ́wọ́, wọ́n ti pọ̀, sáà lè ṣe sùúrù kẹjọ ìwọ̀n nínú ní àwọn ẹsẹ̀ sóró àárín ilé orí ẹ̀ka kíyèsí ẹgbẹ́ àmọ́ ń kọ àsìkò tí mo wọlé àjò àtọ́ àmọ́ ń kọ àsìkò tá gbé èmi dúró nínú méjèèjì ẹ̀wọ̀n ló ṣe pàtàkì jù àsìkò tí mo wọlé àsìkò tí mo wọlé àlè kọ̀ntúrẹ̀ abálè kọ̀ntúrẹ̀ bọ́lọ̀ bá lè kí ni àṣìṣe wà ní àní kọ̀ǹtínẹ̀ ṣùgbọ́n àsìkò tí a kírun àwa la gbé e lẹ̀ àti tó lè ṣe kí ni a lè yí ẹ dákun ẹni tó gbọ́rọ̀ ayé ṣe pàtàkì gan ọlọ́pàá tó ń gbọ́ yé díẹ̀ díẹ̀ ní ibòmí o máa ń lè gan o kódà ń gbọ́ tí wọ́n sáà fi ìwọ́n mọ̀ tàlá rẹ̀ jágbó ń gbó ìmọ̀ràn tí ó kéré ló rẹ̀ fún yẹn ni akẹ́kọ̀ọ́ ti ṣètò ní ọba níbi ṣẹlá kọ́pẹ́ òun ní ayé àdẹ́bí kàfẹ́sì ọwọ́ àdẹ́bí lórí kíni ló wà ọwọ́ àdẹ́bí ló wà ìgbàgbọ́ mi bá tó dé náà ni ẹ orun ìṣáì a ní inú tó dání káfàgbò ìjọba ní yóò bá fagbó nígbà mi ó lè mọ́tò mọ́ sábà kò kàn ní yáàdì sí wọn náà tí mọ́ lóra lọ fún àlẹ́bí lọ pé àlẹ́bí àlẹ́bí mọ̀ níbẹ̀ tó mọ̀ fún wà ní mọ́sálásí ó wà ní olùwáyà pé táwọn ìbá tó dé làwọn tó dìde ibi tó bá ti dìlé ńgbà yìí kó dà mọ́lẹ̀ láàrin àwọn àdó àdìde gbogbo pé sí mọ́mù lẹ́kọ́ dìde kó kọ̀ǹtúrò wa àìmí kókú mọ́ ẹ̀rẹ́ bí àtọ́lá pọ̀ ẹ̀rẹ́ bí àkójọ ayé wà fọ́ wá dìde a fi yẹn ṣètò ẹ ká máa mójútó ṣùgbọ́n kò yẹ ká kàkó bí ìgbà fóun gẹ́gẹ́ ní ẹ́ àtò. ẹni lásìkò àdéhùn àmì gbọ́ǹdì lálẹ́rọ agbóhùnlógún ó lè kàn orí pé ànẹ́bì ti ń bọ̀ àbí wọ́n kẹ̀ gbóhùnlógún láìpẹ́ rà nẹ́bì ìyẹn náà wà ní sunu gbogbo ètò ìgbàgbọ́ ẹ̀sẹ̀ rẹ̀ àgbóhùn so ìgbàlú wá ní ẹ̀lẹ́ ẹ̀lẹ́ tí wọ́n ká lẹ́gbẹ́ tó lè pẹ́ olúwàdì gbẹ́nu dúró bẹ́ẹ̀ bá ti dìde tọ̀ sálẹ́gbẹ́ ò bá ti bọ́ níwájú ẹ̀ ìrẹ́pẹ́ wọ́n dúró kí ni wọ́n dúró pẹ́ díẹ̀ ni o ṣọgbà ni agbọ́dọ̀ pè sí agbọ́dọ̀ sàṣejù agbọ́dọ̀ sàṣètò ẹgbẹ́ tó ṣe agbọ́dọ̀ mọ kàtà nìyẹn náà kò tó rí lásìkò fún àti pẹ̀lú táìmù kẹ̀kọ́ àjọ tó ní ṣe pẹ̀lú bí iṣẹ́ tí kálú ti kápílẹ̀tì ọlọ́jà ó ti ìṣẹ́jú márùn-ún ó ti gbé ni ni ó dé pàápàá jùlọ àwọn àyè kan tó bá jẹ́ mọ́ múmi ogun rẹ̀ sọ́kí ní ẹ̀nà dáadáa torí pé àwọn èèyàn ní activity tí wọ́n lọ ìpalẹ̀ lómi ìfi ọjà lé ó ti wá pé at least gbogbo ẹ̀ ìṣẹ́jú mẹ́wàá ó dé ni mo wò bá ti kí ni ìwà jáde tí wọ́n mú náà sọ torí pé àsìkò táwa yìí àti ṣíṣe pẹ̀lú táìmù jù táìmù sọ gan lórí ọ̀rọ̀ ayé wa náà ni o pàápàá tó bá jẹ́ bí táyà ti ń ṣiṣẹ́ ẹ̀lómi bóyá jáde lọ́fíìsì ẹ̀ ó ní ìṣẹ́jú tó táyà fẹ́ lò gbogbo àyè lọ́wọ́ ọ̀gá abẹ́ lọ kírun ni tí mọ́mú náà ti yẹ̀bọn sọ. at the same time we náà ká mọ́ aṣọ àsìkò táǹkì yẹn di ìpínlẹ̀ kódà kò lé ní thirty seconds àní tí mo fi mọ lọ́mọ ya ẹ̀ sọ̀fẹ́ pé wọ́n tẹ́lá sí yẹn pé tí mọ́mú gan bá ń sàlọ̀ ara lọ àyè dìde pé ó yá ti yá hmm, àti gbọdọ̀ sọ́nà àti jù náà àgbọ̀dọ̀ àní ìwọ̀n tí wọ́n sì torí pé àwọn kẹ̀kọ́ àgbà táàrí ló jẹ́ mú ìrẹ́kú bó ti mọ́ wáyé láyé ànẹ́bí àbí tí ànẹ́bí jẹ́ kó ní ó ti sáìtì ìmí ìgẹ́ pé ìgbà tẹ́ni tí afẹ́ká fagún bí ìṣá ànẹ́bí ni ó ti sáìtì gbọ́n irú gbèdé so lágbọ́dọ̀ kí èsì lé ní نعم Thank you náà wọ́n ní mọ́ṣáláṣí tàn sí ń kírun tíbùlà rẹ̀ wọ̀ kọjú sí tuntun àwọn ní kí ajẹmọ́ bẹ́ẹ̀lì àwọn ìbẹ́ǹtì àkọ́kọ́ yẹ ká níyẹ̀ kí nù dáadáa kó dá wa lójú àkọ́kọ́ nù ní tíbùlà rẹ̀ wọ̀ kọjú sí tíbùlà tó bá dá wa lójú ká tún wá wo dèédéé bọ́ọ̀ ní kò tí ì ẹgbà ti ṣàlàyé kíbùlà fún àbí a ní kíbùlà yìí tó fẹ̀ mú ẹ̀mí rẹ̀ nẹ́ẹ̀tì gbèrè fífẹ̀ yẹn bóyá kó wá lọ fẹnu sọ díẹ̀ ń bẹ̀ kò jáde kíbùlà tán ìmọ̀mù yẹn lè gíní kò jáde tán akójúwe kíbùlà fẹ́ mi ṣe àyè ó yẹ kí yẹn kọjú àbí kí wàá rà mú kọjú bẹ́ẹ̀ ó mú díẹ̀ díẹ̀ ń bẹ́ kíbra náà ṣe ló wá nàìjíríà tó bá tọ̀ lẹ́yìn rẹ̀ sẹ́kọ́ sáájú ní òdòdó bẹ́ẹ̀ náà lè mú díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kíbra ṣe mẹ́wàá wọ́n fúrúbẹ́ẹ̀mù pé tí mẹ́tàdí ẹ̀ bá fẹ́ tí sáfù ẹ̀ bá gún ẹlòmí ò jáde kò ní kíbra ètò alára mi ṣé ká wo lápẹ́jọ́ ń ṣe anbinẹ́dì dègírì àbí fẹsàlẹ́ 45 síwájú 45 sí ẹ̀yìn yóò wá bẹ́ẹ̀ láti ẹni dìgírì ibi ìkúta fifty three yóò wá jẹ́ eighteen to one oh eight agbẹ́jọ́ ẹ̀sìn káríkùbìtìrà ní fifty three fifty three ìyẹn lọ́ba lọ́ba fifty three ìyẹn wá wà báyìí ó fẹ́ jáde tán ṣùgbọ́n kò ṣe kíni kò kàn wá ń sẹ́ńtà ó ṣe lọ. wọ́n wà tí wọ́n mú gẹ́sì wà ní ẹ̀gbẹ́ sẹ́ńtà tí wọ́n sáté máa lọ ogun gan ó tún wọ́n kí jẹmọ́ mi ṣe kíni kò jáde ìtọ́rọ̀ wa ni. tó bá tí wọ́n ti jáde tí wọ́n bá lọ mú ẹ̀gbẹ́ díẹ̀ tí jẹmọ́ bá jáde jẹmọ́ yẹn ò nírun ẹ̀jẹ̀mọ́ wọn ò nírun àfẹn tó bá wà lẹ́yìn mọ́mù tó wọ́n ṣe á sí mìíràn ni ẹ tí wọ́n bá ti kọjú sí kébùlà yẹn ní ẹ̀rí tó wọ́n ti lè fún wọn wá tó dẹ́dẹ́ kí kí jẹ́ ni ó ti gbé ẹ̀yọ́ fún ọjọ́ ẹgbẹ́ máa mú kọjú sí ẹ̀rí tó wọ́n sí lọ ayé pé ìmọ̀mù lè kọjú sí wájú sí kí làdá lè kẹ́yìn sí kí wọ́n máa mú kọjú sí kí ok tí ẹ bá lọ ṣe mistake tí jẹ́ mọ́tò pé ibi táwọn kọjú jẹ́ kíbúlà ìmọ̀mù rẹ̀ kọjú kíbúlà gbogbo wọn ni wọn nínú wọn pé irun mọ́mù náà fi ń kírun nínú rẹ̀ kéèyàn sàlàyé dáadáa tí ẹ ti wò bó ṣe rí tó ẹ̀kọ́ ti jáde pátápátá èèyàn ní kírun bẹ́ẹ̀ ẹ̀fẹ́ kó mo ní tẹ́ tí òkú bẹ́yẹn ti wá dúró àbí tẹ́yẹn dúró sí tẹ́yẹn sáàmù inú kíbúlà náà ní mo ṣe ni mo wà so ìyẹn ni bó jẹ́ pé èyí ni kéèyàn bẹ̀rẹ̀ sí والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك